tí kò ṣàmì àdúrà mi ibikíbi tó o bá ti láǹfààní àti máa wo fídíò mi láàárọ̀ yìí dákun bá ń tẹ́tí inú rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó o gbóhùn àṣẹ lẹ́nu mi ẹnìkan tágbára rẹ̀ yóò fi wú òkun tí yóò fi rídìí òkun láyé òsì o ẹni tọ́lọ́hun ọba mi gbágbára lé lọ́wọ́ débi pé yóò wá lóhun orídìí ọ̀sà kò má sí gbogbo omi tó o ti ń rí jẹ tó o ti ń rí mu ibi tó ti ń rówó ná tó ti ń rówó lò táwọn ọ̀tá rẹ̀ ń wá bí wọ́n ti wádìí rẹ̀ nítorí kó má bàa lè rí jẹ láti èní lọ ọlọ́run ọba yóò gbàgbára lọ́wọ́ gbogbo wọn wo ẹnìkan tí ó mọ ipa ọkọ̀ lójú omi ò sí ẹnìkan tí ò rí ipa ọkọ̀ òfurufú lójú òfurufú báyìí ò sí o ǹjẹ́ tó bá ṣe pé nínú agbára ọlọ́run nínú ọgbà yìí ọlọ́run ọba òun lóhun tó ti ń mú tó fi ń ríṣe ń bẹ tí gbogbo èèyàn wá ń bínú bó ti ń jẹ́ èèyàn gbogbo bó ti ń ríṣe wọ́n ṣe ń wádìí rẹ̀ ọlọ́run ọba ò mà ní fún wọn rí àìmọ́ṣẹ́kọ̀ omi gbóná báyìí àìmọ́ṣẹ́kọ̀ ọmọ orogun báyìí òun mà ló jẹ́ kó torí bomi gbóná àìmọ́ṣẹ́kọ̀ ọ̀gì ìdáná òun mà ló sọ di eérú tó jóná tìrantìran gbogbo ọ̀tá rẹ̀ tó ń rán níṣẹ́ ẹbú sínú ayé rẹ̀ tó kọ̀ tó lóun ó jíṣẹ́ náà tó lóun ò ní kọṣẹ́ fáwọn aburú tí wọ́n ń wọ́n sínú ayé rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run láti èní lọ gbogbo wọn wọ́n dàwátì